further Súrọ́dù Mùsùlùmí ni a bẹ̀rẹ̀ sí àlàyé rẹ̀ ní Júmà tó kọjá. Ìṣàlọ́ a ti sọ àwọn àádìsì tó sọ nípa Mùsùlùmí tó ọ̀fà. Báná Mùsùlùmí ti máa ń ké ní Mọ́gírì pẹ̀lú àdìsì náà tí ìyá rẹ̀ gbọ́ sí òǹkẹ́ adẹ̀ sọ́kànnà tuntun àti máa ń kàn bá ẹ̀rẹ̀ náà papọ̀ mọ́ wọn sóra ní sàkóso ní àmì ìjọ rẹ̀ so ìtumọ̀ rẹ̀ ọlọ́run ọba sọ ó àwọn bíi ó búra níbi ìbẹ̀rẹ̀ sóra yìí wàlúùsọ̀lá àbúrọ̀fà wàlúùsọ̀lá àbúrọ̀fà àfúrà ònàṣọ̀rọ̀ tìǹṣọ̀rọ̀ wàlúùfàrìkọ̀ tìkọ̀rọ̀ wàlúùkì yá ti dìbò ọ̀rọ̀ nìkan tọ́ alùmọ̀sálàtì kí ni ìtumọ̀ mọ̀sálàtì àwọn sálàkù wa ní ìkàtà tó nínú sàlákì á ní ọ̀rọ̀ wọn wọn ń kápẹ́ sọ́nà mẹ́ta ká tó wá sọ ìtumọ̀ yìí tí àbí ká pín sí mẹ́rin àwọn kan tú mursalat wọ́n tún sí màláìka hmm? wọ́n tún sí àárẹ̀ kan tó bá táwọn wọn fi tù sí màláìka nínú àwọn kan tù sí màláìka ni Abu Hurairah Ibn Abbas nínú àwọn olùwáyà kan àtàwọn mẹ́rin àwọn kan tù sí afẹ́fẹ́ tó ń fẹ́ gan ẹni àríyá Ibn Mas'ud àti Qatada àti rìwáyà mi nù anọ́dá rìwáyà mi tún náà bá sinapẹ́ àwọn àkàtú sí asahab ẹ̀sùjò ìyẹn ni hasan al-basri otu àwọn àkàtú sí al-anbiya àwọn anabi ọlọ ìyẹn ni another riwaya mi lọ́dọ̀ náà tọ́ tẹ́ bá rí gbogbo nǹkan táwọn kọ́lábù wá ń fi nǹkan wọ́n fi Kùránì tu Kùránì. àwọn tán bá tu sí màláìka wọn á ní ọlọ́run ó fi rìn lẹ́nu kúrán pé òun náà àwọn màláìka ó sì pè wọ́n ní mùsùlùmí ọlọ́run bá ń sọ ìtàn ànábì Ibrahim fún wa àwọn àlejò tó bá nàbí Ibrahim fẹ́ mọ̀ fáwọn ni wọ́n ń lọ fẹ́ pa àwọn àjọ ànábì lóòtú rẹ̀ ni ó ní kọ́ọ́lá fàmà hàtùkùn àyù àlùmọ́sà. máṣáàlù kí ló dẹ̀lẹ̀? gbogbo lẹ́ ń lọ kí ló dé ẹ̀yin tá a máa ń ṣe àwọn màláìka ká ní ẹ̀yin ò gbígbà táwọn màláìka sọ wọ́n ní iná òrùsẹ́lẹ́nà ìlà ọkọ̀wọ́mí mùjìrìmí àbí lìnúrísílà àléhìn ìjárọ̀tà ẹ̀kí mùsàwọ́ mọ̀tà sí ń dàrọ́ sí ká ẹ̀ then lil mùsùlùmí so pé wọ́n pe àwọn màláìka tọ́lọ́wọ́n ọba rán pé kó fìyà jẹ àwọn àjọ kan ọkùnrin mùsùlùmí sọ̀ni bí sọ̀tà àwọn àkọ́ sọ pé ọ̀lùmùsà láti bí especially tá a bá consider ọ̀rọ̀fà tá a bá tó ọ̀rọ̀fò sí dídù múnkà ma'ruf múnkà ẹ́ eh? ah, kóbìlì àfùwà wà á múrí bìlì ọ̀rọ̀ eh? ẹ́ àlọ́ọ̀rọ̀ yẹn wà á múrí bìlì ma'ruf so tá a bá tó ọ̀rọ̀fò sí ma'ruf yẹn kúlù mà ọ̀rẹ́fà. يعني من جهة الشرع والعقل حسنه إيه والمعروف wọ́n á tún pé wọ̀lmọ̀sálàtì ọ̀sán àwọn màláìkà tá a fi màrú fàfihàn ẹ̀fọ́ àwọn èèyàn ní nǹkan tó súnmọ́ lọ ẹ̀fọ́ àwọn èèyàn ní báyìí nípa ní ìlú sí wáàyí àti tí wáàyí ni ó jẹ́ orúkọ àwọn kan tún gbá. àwọn kan wípé mọ̀sálàtì àríyá pé bọ́lọ́run ọba náà máa ń sọ bẹ́ẹ̀ ó ní wà sálínàbù yá làwákẹ́ àwọn ọlọ́run ọba máa ń rán àwọn afẹ́fẹ́ tó ń fẹ́ àbí wọ́n ní làwákẹ́ kí náà ti ń làwákẹ́ láàkẹ́ tàbí àbí àti tàlùkẹ́ àwọn àbí àti tàlùkẹ́ nǹkan ìtumọ̀ ẹ̀ ni pé èèyàn òníwọ́lù tá à ń lò ní ìsìnkú fertilization àti tàlùkẹ́ òsònáhì artificial insemination pé kẹ́ ẹ fi nǹkan tí ó yẹ kí nǹkan grow tí ó jẹ́ produce ẹ ti fi la òun láfàfà ti tàlẹ́kẹ́. so tọ́lọ̀ bá wá rí tó bá rí fà sí àríyàn tó pè ní làwákẹ́ kí ni ríyàn ṣe ìtumọ̀ pé afẹ́fẹ́ wings òun ló ń blow ló ń push cloud cloud tí ó padà rọ òjò ká lọ́mọ tí cloud gbérú oyún tó ní òun lòjò afẹ́fẹ́ lòun wá ń kú ṣẹ̀ tó fi ṣe pé ọmọ tó bí orí ọkọ̀ jáde so a pè ríà níláwọ̀ akẹ́ torí ilé yẹn náà lẹ́sìn táwọn afẹ́fẹ́ àti àti àti àti àti àti àti àti àti àti àti àti àti àti àti tí ẹran bá gun ẹran wọ́n sọ pé ó ṣe lè ká bèèrè ha so ọlọ́wọ́ bá náà lò fún rìyá pé wà sálẹ̀ rìyá tàwa kẹ̀kẹ́ àṣàlọ̀ rìyá tàwa tó wò náà kọ́ ibẹ̀ náà kọ́ wà bẹ́ẹ̀ pé iná òsín náà ìlà kọ́ mi lèmi sí la àlẹ́ yìí yẹn sá àlẹ́ ìjárọ̀ ta nìyí so àwọn kan tó rìyá àti wáyé wọ́n tún mùsàláàtì sí rèéyà àwọn kan tún sí sàhábù dàdí hmm, ẹ̀sùjò fọlọ́run ọba òun ní ń ro ẹ̀sùjò hmm. then àwọn kan sì tún sí àwọn ànábì ọlọ gbogbo òtún mọ̀lẹ́ náà wọ́n tún sí mẹ́wàá ló bá sì hàpù yìí ìtumọ̀ lè correct tẹ́ bá dà o ṣùgbọ́n kó tó gbé tẹ́ bá wo sì hàpù tí a ti lò ó káwọn kan máa lọ bẹ̀ tó kàn òun ni ìgbìntẹ̀mí àhẹ́mọ́ ọlọ́ọ̀tàn bíi kọ́jú máa sọ̀rọ̀ tàbí pé àwọn ìṣẹ̀láàbù ti ń bẹ lọ́dọ̀ àwọn sàhábà àtàwọn tàbí ìdí ọ̀rọ̀ tàbí ìṣẹ̀láàbù tànáwọ̀ ẹ̀ ìṣe ìṣẹ̀láàbù tàbọ̀ọ̀lù ìṣẹ̀láàbù pé o lè kọ̀rẹ́ tàbí o lè kọ̀rẹ́ tàbí kì í tó báyà eléyìí tako ilé náà. tá a bá tú wàlùmọ̀sálà tó ọ̀rọ̀ pa tá a tú sí àwọn láìka tó mì pé àwọn màláìkà tó ṣe pé ara wọn wọ́n sì mú mẹ́sìgì wá látọ̀dọ̀ ọlọ́run ọba ní nǹkan tí ó ga ìdè ẹ̀dá sọ èyí tó tẹ̀lé ló pé fàlà àṣìfà àṣìfà kí ni wọ́n sọ àṣìfà rẹ̀ atẹ́gùn ni wọ́n sọ àṣìfà rẹ̀ so fà sí náà lè àṣìfà fáànù ìdáàtò kan ó fi pé ntí talákọ̀ọ́kọ́ bá jẹ́ náà lè ta àjọ àtìlé lórí ilẹ̀ gbọ́dọ̀ fún mọ́ mìdáríkà bá àwọn àkóso tẹ̀lé bá wọn rí yá ló lọ pé a sọ pé kòrìsà láti òye jẹ́ màláìka àmọ́ tá a bá fi lè tú báyìí sí átùmù tọ́lọ̀ sí falà átùmù tó ta kí lè fa ó fi pé jíǹsù kan ni wọ́n jẹ́ ní ti fi átùmù rẹ̀ àlétútù fún màláìka àwọn kan fi yẹn ṣe tẹ̀lẹ́jì tẹ̀lẹ́jì yẹn àwọn fi tú kókè ká tú wọ̀sán láti fi rìyá kí àfìfá ti lè bá rìyá lọ fẹ́ gbéyà àfìfá àfìfá ni ògùn gbòòrè ní àf káyọ̀fẹ́ máa fẹ́ gan-an ní jẹ́ àf tó bá fẹ́ nìkan ríhùn nà áfì àbí ríhùn nà áfìfà ẹ́ adílé tó ń blò gan-an but anybody tó bá tún ta láwọ̀kọ́ sí màláíkà sẹ́wọ́n tí ó tù ú eléyìí òun kò bá màláíkà náà ni àmọ́ wọ́n fi wọ́n wé báyọ̀ tẹ́sẹ̀ máa ń lò gan tí máa ń yára mọ́ a fi màláíkà náà gbé tó náà bá sọ̀kalẹ̀ pẹ̀lú wáyé ọlọ́run àwọn kan tù bẹ́ẹ̀ ẹ́ wọ́n ní tàṣìbí ìlélẹ́ yìí jẹ́ pẹ̀lú òyà pàtàkì àmọ́ èyí tí ò ní fẹ́ súnmọ́ tó méjì tó súnmọ́ tabatu ní sahabu náà sọ sahabu bá lọ pẹ̀lú ìyá ọkọ rẹ̀ ṣùgbọ́n ká sì pẹ̀lú àwọn àbíyá ee lóòótọ́ lọ́wọ́ bá rán àwọn àbíyá ṣẹ ṣùgbọ́n kò sí ìgbàta tó lọ́wọ́ bá ti lo jamu tani ẹ jamu mu'annas salih tó lò fún àwọn ànábì ọlọ́ rádà mursalun ni wọ́n gbé kò sí ìrẹ̀kan tí ó ti sọ mùsàlá fún wọn tọ kí ni wọn wí ni pé wọn ní ọ̀kan nù yóò jẹrìí sí aláwọ tàbí ìtura náà bí ọ̀rọ̀ jẹrìí sí ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ tó ń kà yìí mo ń sọ ọmọ aláìsàn lọ́pọ̀ nǹkan yìí mú nǹkan yìí mú mi tó láti kan pé ní àtìbíyá sí àṣàmì ìfọ̀ àtìbíyá sí àṣàmì ìfọ̀ ìgbẹ̀rù mo ti ń kà síra náà dà púpọ̀ ìwò lọ sọ èyí tí nǹkan yìí ń ṣe fún mi pé gbogbo ibi tọ́lọ̀ bá ti lo ìbúra ìbúra ó wá fẹ́ sàlàyé bẹ́ẹ̀ sì gbọ́ ìbúra yẹn ó fẹ́ àtìbíyá ti àtàmì kura Ibn Qayyim mú ní káníká tu pẹ̀lú àwọn anábì ọlọ́run kò lọ pé káwa ní ah, a lè pè é ní pé mùsàlá kan rí jàmá'atun mùsàlá tún ẹ́ Kùránì ò lò bẹ́ẹ̀ jámù tàní fi jámù tàkìrì lọ́lọ́wọ́n bá lò ní Kùránì ọwá ní ìkejì ó ní pé gbólóhùn tó tẹ̀lé nínú àwọn ìbúra yóò kó fẹ́ kán lọ pẹ̀lú kábíláwà ànábì ọlọ́run sọ́sọ́fọ́sọ́ pé ní ìsìnkú wọ̀lú mùsàlá kò wọ́n fi wọ́n rán ṣẹ́ pé kápá àbí ó lérò fún afẹ́fẹ́ bó láti ṣe ọ̀rọ̀. Thank so hayati yìí hayati méjì hayati tó màláìka mú wá hayati tí afẹ́fẹ́ mú wá lọ́lọ́wọ́n bá fi fi méjèèjì búra ó dàbí èèyàn máa fi ayé àtọ̀run búra gẹ́gẹ́ bí eléyìí náà ṣe pàtàkì eléyìí la fẹ́ kẹ́ ẹ lò kẹ́ ẹ fi ṣe eléyìí o anybody tó bá gbóbi eléyìí nìkan yóò padà ṣòfò tọ ẹgbọ́ torí ẹ̀ láti rí wípé nǹkan òwe ló ń wà níbi àyà for every ìgbà tó bá ti ń dákẹ́ ọkọ̀ kan ẹ́ wẹ́yìn ló jọba tẹ̀lé pé ha ìwọ tó irú ìgbádùn yìí ní ìsìnkọ́ ò àdéhùn ọ̀dẹ́ tí ìgbádùn yìí tẹ̀yà ti lè achieve olùsẹ̀ wẹ́yìn lòdì yóò kọ́ káàmì ìnàbọ̀ wẹ́yìn lòdì náà òní wẹ́yìn lòdì ọ̀dọ̀ ẹ̀dẹ́ ìwá ọ̀dàkọ̀ wẹ́yìn yàwó bá èdè ṣèkì mọ̀kọ́ yìí mo sọ èyí jẹ́ wájú wájú kejì òní pé tẹ́ bá wo nǹkan méjì tó lọ́wọ́ bá fi búra yìí màláìka àtafẹ́fẹ́ nǹkan kápá àtúnyẹ ìgbà kí ló bá ń kàwé sámà ní méjì sọ hmm? sámà méjì sọ tá a bá ka wàlúùsà láti rúfa tá a ka wọlé ẹ̀sán kí ni tí àlùmọ́sàmà àlẹ́ ìtìbí sọ́ra yìí ẹnìnàmọ́ tó àdúró àbí nǹkan tá a ti lájọ òfin yóò ṣẹlẹ̀ àbí òun ni jáwèé yàrá méjèèjì ìdókòwò sàmàdí ti wá ọlọ́run ọba ń sọ wípé wọ́kí sàmà ìrẹsì kòkó ẹ̀wù wọ́kí sàmà ìrẹsì kòkó wọ́n ti wá sàmà lásìkò yẹn wá kí ni àlùkì náà òjò gbogbo òun ni sábà bọ̀ ẹ́sì yìí tó yóò rọ nǹkan owó ìdáàbò ibi dáìsì náà pé bẹ́ẹ̀ ni. ọlọ́run bá ń sọ fún wa ní súrọ́tò zaria àti ọ̀nà kọ́ọ̀f al-majid ẹ́ wọ́n ní wọ́n zẹ́lá nílẹ̀ sàmà ìmá àmúbá aṣọ omi kalẹ̀ láti sàmà omi alágbàkà فأنبتنا به جنات وحب الحصيد والنخل بعد قاتل لها قلوب رزقا للإله ẹ wọ́n zanna mi na sàmá má a má òwúrọ̀ ọ̀pọ̀ ìdíkìlì rìskọ́n kìlìkìlà. so tọ́lọ̀ bá ní wà fi sàmá i rìskọ́n ìtumọ̀ ìmídẹ́ ìtumọ̀ ní sámà ní sábà bí a sì kì í yín sí sọ̀kalẹ̀ which is òjò so òun lọ pẹ̀lú kí ni òun lọ pẹ̀lú wàfíyà ó lọ pẹ̀lú wàlúwọ̀sálà then wàmátú àlù ní tá a ṣe ládéhùn fún yín náà níyà àti ládéhùn àlùjẹ́ńdà náà bọ̀ sọmọ lò. bẹ́ẹ̀ni bí àyè ò bá wá tó wà láti sọ ara wọn tó àdúrà àlùjẹ́ńdà náà bọ̀ sọmọ lò hmm? wà ara wọn tó àdúrà ẹ ló tẹ̀lé lẹ́yìn àyà yìí ó fáwọn arọ́pì sàmá ìwọ̀n ìnáwó làhàkùn mẹsìlámà àdìmọ̀tò lẹ́yìn ìgbà tó sọ pé wàbí sàmẹ́lì fún ọmọ tó àdúrà wọn ni òun kọ lọ́wọ́ ọba ọba tó sọ máa tilẹ̀ dúra òdodo ní gáàsì yà wọn òdodo ní Quran jọ́sìn àti pé ẹ̀ lè dì náà ìfẹ́ sọ̀rọ̀ ṣe sọ pé ìdí ìdí ìdàgbì gbà kọ́ kí ní àkàntọ́ mo mọ̀ pé díẹ̀ àti bó ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ gáàsì yà wọn àti ẹ̀yìn òrùpé gáàsì yà wọn lọ́wọ́ ọba fi dé yìí lórí sàlàyé so òun náà lọ tó gbé àti wàdà ṣọba màláyíká mẹ́sẹ̀jì tó mọ́ fún ànábì ọlọ́run ọba kéèyàn tẹ̀lé òun ni ó fi tọ́ sí mọ́tò àbí kéèyàn e, afẹ́fẹ́ òun ni ó fi jẹ́ hayatul abdan ẹni bọ̀ tó fẹ́ di aláàfọ́ nìkan ló wá ti dúró mọ́ tí ò débi kejì owó ìfẹ́ kọ́kẹ́ sọ kan sọ ilé yẹn insha Allah ibi ká dúró báyìí á máa pọ̀ sí ní ìlú صلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم Yeah.